صلوا على الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال ابراهيم في العالمين اللهم بارك على محمد ní àlùbọ́sà ní àlùbọ́sà ká òyìnbá ní àlùbọ́sà ká àlùbọ́sà ìfẹ̀síwì ìlú ọ̀dà ìkàdé ìfúrọ́sì yàtí ìfúrọ́sì yàtí ọ̀pọ̀ ìfúrà lẹ́nu àdáyára bíi ìdílé ọmọ ìdí ayá báyà lùkùrá ni wá. mara من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 ìròyìn ìyá àgbàràkà àbúrò àwọn olówó ẹgbẹ kọlá tó di akọ ọlọwà kíndù kọlá yà àgbàràkà lẹmọnà ìdílé ìkọsíjọ náà ló pẹ ẹhún tó ká ní àkà tí o lè dàgbà àgbàràkà ẹhún àgbàràkà ti dẹ lẹmọnà èmi ni àdéhùn tó ẹkẹ ńlá oṣù ramadan ní ọdọ fourteen hundred and forty fi daidai bayan gregorian calendar wani tardin ko tardin may 2019 a dai aya yafin aya 49 na duwa ne ko kadar ne ke aya 40 aya ويقولون متى هذا الوعد أن يتمكن آية 49 عشان ọjọ́ kọ̀ọ̀ra ọjọ́ mi ọmọ àgbọ̀rọ̀ ọjọ́ mímí ọmọ àgbọ̀rọ̀ ọjọ́ jẹ̀já ọmọ àdàmọ́dọ́ ọjọ́ tòkẹ́ ọkọ̀ parí gbígbé kó máa lẹ́ takuma kɔ kpɔ ŋa bɔ kini imani ɔkɔ lɛ edi ami ɔdu afi na mɔkɔ ni agbabo mɔ ɔtɛ amani imani ima do magani abirija adi ni ima do magani ɛnɛ do imani ni imani bi na abirija adi ni lɛni ina do kɛnɛ lɛ wɔn lɛ ɛbɔ yi agbanya wɔn lɛ fi lɛ ɛfɛ sɔ na lɛ láwọn ẹni ní máàlì tí wọ́n wà mọ̀nà tó dábàlẹ̀ ẹ̀kọ́ kọ̀làwọ́ ẹ̀dọ̀ ojú àpò kọjọ́ tó ń náà wọ́n máa kọ̀ pọ̀ ńlá máa dúdọ̀ wọ́n gba nǹkan kó yára lè kàrán ọ̀sán yìí dùn náà kó bá kàrọ̀ náà lẹ́nu ẹ̀ àgbàlá máa kọjọ́ ọ̀họ́ má kìdùn kàwọn ará ayá tẹ̀lé kó dá lóru àná tó ẹ̀mù wọ́n ń gba kí ilẹ̀ dàgbò àwọn ti kó أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لم يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين أولئك رجل ولم يجد وجوبه بزماننا أمانة منانا olólòlòlò aboki akpụkọ kpanwụ mmadụ mama adatekọ nwa mere ọba adani mama adọkọ machatekọ adịghị ike gbanye ateni mama alili onye amena alili dakọla ọkpọ ọgbọ ya nwa ọkpọ alụma e ahụdị jeneke nedowo owo kọla ọkpọ nwa alụ eke ọ̀rọ̀ gbọ́ rẹ ìyájọ́jẹ́ káàkiri tí ọmọ ẹgbẹ́ ti káàkiri máa pè àyànjọ tó kẹ̀sìkẹ́ wọ́n yẹn jàpá ní wọn yọ̀ náà lẹ̀. tọ́lá bá lẹ́kẹ́ kọ̀kọ̀lá owó ẹ̀dọ̀ ni ojú ọ̀gbìn àkà alùpùpù fọ́kọ àwọn àtọ̀rọ̀ pọ̀ ọ̀là bùkọ́ alu bùrọ̀ ọ̀là ìyàlẹ́ kúrẹ́ra lódò adùn nàbó ما ينظرون إلا صيحة واحدة تأخذهم يخزنون فلا فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون والله يهنيه أحب إليه ما ينظرون olóòmọ̀ jáde yìí ìdèrò máa yọ ó wà ní gbogbo ìjọba ìkọjọ́ wọn kọ́ ọ̀nà máa yọ tó màjáde tẹ̀rẹ̀ yánìké akọ̀kọ́ akàlà ha ló kọjọ́ tó má nọ màjá ẹlẹ́ ọ̀gá nàìjíríà èké àmọ́ ẹ̀ nàìjíríà olóòtú ànájú òyà ẹ̀ ní káàbẹ̀rẹ̀ ọ̀gá èyí òyà ẹ̀ nàìjíríà dàbà oye oko anyega alɛ anyima alɛ nɛ oko olugbo oko nɛ lórí anyega oko ngbe ní agbèsè wolo ní ọdọ bɛ dàpá làdẹ ń dúró oko yóò dẹ dà anyega ɛdɔ ama kɔkɔ yɛ ama nɛnɛ aláwo yɛ ɛnu náà yɛ ń lòrò náà yɛ ń yá dé yìí ẹ̀gbà màmá jọ ní ọjọ́ ìgbà fojú pa màmá. Yọ̀n tó mà jáde ní ilá sẹ̀ àtẹ̀wà ìdẹ́sán. سرك أمكاد تأخذهم في أجرهم قوما ما تتنبدوما أكفك أجرهم ما كو يجب أكالي pẹ̀lú àfún àníbi jẹun kàlẹ́ náà ó kálẹ̀ ìyá ti gbọ́nyún mọ́ abẹ́ àyẹ̀yà ẹnìkì ayé ọdún ìlú òmùmọ́ni wọ́n hùn yà pẹ̀sìmì mọ́ọ̀n وفي رواية وهم يقتسمون على هالك وفكك يوضعي أن يظلمهما مما تجري ما جو أتولي wilgidiu yawkoy dala be karro nur ikademi kojoa duken na lokuya dawna mamiye na lokuya ka mami kuskolowa ekomi kobiele emakolo awure ikagboko ke kade mike komia komia tebu ikate ke kula mi se dona jiji beki doko doko mboki di aja de aja beki adene takzina dune takzi ekwele mate alile máa tẹ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ máa ọ̀hún àti gìlọ ọjọ́ ayá wa kẹrẹ̀ bọ́mà ẹ̀gbẹ́lẹ̀ àti gìlọ ọjọ́ ayá wa ìhà wọlé àyàtẹ̀dẹ̀ ọ̀nà. فلا يستطيعون توفية ولا فلا يستطيعون توفية ẹgbẹ́ kàtìkì rẹ ọjọ́ ayé wá mú mà kọ́ ọjọ́ ayé bá mà yìí. fọlá yàtàbí rúnà tàwọn yàtà máa ní ké èèyàn kọlà kàtánẹ̀ ó yarí ní kíkùmá náà sáré ní kíkùmá náà máa ń dúró nípa kómẹ̀ ó máa bọ̀ làkọ́ àlóyún wọn làdó máa bù kó àló máa bù jọ ìdánù nìmánìyàn nìyẹn. ẹgbà tó máa fi ẹgbà yóò yọ ya dènà ọyọ àyàn mú má ya dènà wọlé ayàtọ̀tẹ̀ ìrìnà tàwọn sí ẹ̀dá máa lè ké dímídímí ìkọlà àtàtà nẹ̀ ojú àríbìtì máa ojú ọkọ̀ bílíọ̀nù máa kìdóba tí a wá àbẹ̀kọ́kọ́ kàkà tó ń gina kwane boka kautun kauna wei ha mahara ama ni ya wei bonu na ala ala ti 40 million ona wei bonu mahara o ki ta oba ta ti de o ya ta o bala o accident ya accident gida manere ilimu instant. phone mana to bola ngo account alert 100 million now 100 million ngala unawe unagbala ni phone unagbala ni phone go unagbala ni phone e ilé àkànwọ́ abájọ ya aka forty billion hundred million aláfi seven ma wotukutuku of business iyenyole abẹ́bíyẹ̀dẹ́rẹ́ màá ti kéna ma yìí màá dọ́nà màá yẹ kọ́ na bọ̀lá kọ́ nìkan pọ̀ màá kaná wọn ya abá kanyaya ya. tó tọ́ bìlú àpàlọ́ ọjọ́ ti tọ́ bìlú rí òun ológo máa kàti five minutes èyí ọba bí ilẹ̀ gbé five minutes yíyẹ̀tìlẹ̀. níbi mọ́tò tọmatọ́ ọjọ́ gbọ́ra ẹ̀ka ní spinal cord òun làmú kọ́dá ayọ̀ rẹ̀ ọ̀dọ̀ òun mú dá sí èrò والله أقوى فلا يستطيعون توصية ما نكي إلوك ما يطلع تتاني ويا ماما ويا ماما ìsúlọ̀ mọ́mọ́mọ́ àrídìgbé lé ọkọ̀ gbẹ̀mù ìdílé yìí oyin aládàgé london yìí àmàmà mẹ́màtán ẹnẹdún mẹ́màtán lọ́yà nǹkan lẹ́tọ́gbọ́n yóò lọ́yà kété ìtẹ̀ lọ́yà sí dẹ́ntẹ̀ ọ̀ lọ́yà ti gbọ̀ lọ́yà mo yàwó yóò lọ́yà ẹ̀mí yídí ọ̀ lọ́yà ábí àlejò ọ̀la kàmá máa ń kè iná kọ́lá yọ̀tàtì ìrúnà tàwùsí yàtá àwọn olóògbé máa ń lè fi piano máa ń nọ́mbà bí lọ́yà ọ̀dọ́gbọ́n mi wọ́n ọgbọ́n ọkọ mi ò seventy million ẹyọ ọyà yẹn lè ẹgbẹ́ bí ọ̀rọ̀ lọ́ọ̀yà pàtó abóhùn àyẹ̀ lẹ̀ ń gò ó ta kí tabalẹ̀ yìí òun tó máa yán la ètò àpéyìn ti Port Harcourt ọ̀là yìí lẹ̀ di yàrá kọ́ Kaduna èyí kì í dá yàrá kọ́ ọ̀ ana ŋgbé ní Abuja ti bóńgá lò mẹ́lẹ̀ àyàkọ́ ìdásókòrò yìí fulani yana duje dane ibra ni ya kakata ni ngana ga ma ko no tibro kam no lana go ina u bigimani ka ko ni to kola kata ni yivunu ngana duni wala ila ahlihim yarji'un ida bitin babuma ki o yiri yo ya ulele ki amoma ule ina ele yetigen idimagoro yo da ko ba o da ko gbàmá bíbọ ẹyà rẹ. wọ́lá ilẹ̀ àmìlẹ̀ yọrùjì rún. ọyọ bílíọ̀ ẹjọ́ mi aláàbí mo bọ̀ ẹ́ má yà ọ̀dọ̀ wọn wa ẹ̀yẹ lè gbé ọjọ́ tí wọn akáma púpọ̀ ọjọ́ ìfọ̀ káàmì lè lẹ́gbẹ̀ẹ́ lọ ọ̀nà káàmì yẹ́yìn ọjọ́ kí ni rẹ̀ ní ó rè kádẹ̀rẹ̀ kọjọ́ kàdí ìyàn ọjọ́ ní màdà nà án. ونفق في الصور فإذا هم من الأجناد إلى ربهم ينفذون قالوا يا ويلنا من بعثنا من مرضنا هذا ما وعد الرحمن وصدق المرسلون أنا نم أنا نم ونفخ في الصور ولما لا لا بلا ولما لا بلا وقوم بهم دهوي ìdíwòye lẹ́gbọ́gbọ́ tí lànà ṣá àwà gbogbo àtẹ́gbàgbé ọjọ́ èyí ọjọ́ iná kọ́múnà dájú kó àná wọnú kọ́kọ́ fi tó máa wò bóyá ìgbà máa wò bóyá ìgbà àìbóyá ìgbà yẹ kéèjì or ebuyi baye keta riwaya ka kunu meta magba huiba riwaya ka kunu yiji magba huiba eba huiba gida jili mingi kipoleu aya jagola iba huiba bala kidudi bajali samaya legamela je qur'an sana kwa bituru fil an'am akijun في سورة القهر أكاد سورة النمل أكاد في سورة الزمر أكاد في سورة ياسين مكادة أكاد في سورة الزمر بوبوان وتتلهم يوم ينفق في السور فتأتون أفواجا yake dabi amma ya ta sa'alu na lau ta fi salama kako ya na ma ya bi awa kai ma'ana a wegwi ba da mazobi ba ba o madon da bi kun zan nuke ofin na ko azibatil azika da ba ya ga ya kokola abin nan وإذا جاءت الصاخة ọmọ ìyá ibi àwọn ewu ìbà ya ka màá na àwọn ewu ìbà ní ilé ní ibọ owó èdè òmù nà màá yóò rí gbogbo bà lọ bí dé àwọn ewu ìbà àmọ àwọn ewu ìbà bí dé ìkọjú ẹkọlá yóò nígbèsè ìgbé yóò dúdú ìnígbèsè ìgbé ìgbà ẹkẹjì ìnígbèsè ìgbà ẹkẹta ìwòkọjọ kéjì ìdìmọ kó dàmá ti ka ìṣègbè wọn ní túrẹ́tù fúnmá. ilé kejì yìí ń kó dàmá mayà kàmúnà kó àná tó gbọ́njọ́ ọlùlẹ̀kùmáàdì àmọ́mọ́ ọ̀nàlùmáàdì ọ̀wọ́lá ọ̀nàlùmáàdì bámá wà lọ gbọ́nà ọ̀nà àmọ́mọ́lìyẹ́nà dók èyí sọ́nàtò súnmọ́r òrùbùkìdì tèlù bẹ́ẹ̀ yáyà yà lùkùrà áàlù. wọ́n lù fẹ́ xọ́fẹ́ sọ̀rọ̀ nàfọ́kọ̀ sọ̀rọ̀ kéka yé yeketa domoi o yeki riwaya biabini hawibui bateji yekeji kama mini ode riwaya yekiaka kawibui bateta ijetetaulale otiutetala mawubuiba enanya hapo فإذا هم من الأجداث إلى ربهم ينزلون أن يريمونه فإذا هم يلي من الأجداد أو جدد كبر ده الأجداد أمي أمي كبري أمون يدعو كل إلى ربهم ينصلون ما ندعو لندعو لمبوجو ما معلوم كذا كمو شريعة وبوجو معلوم وبوجو كذا كمو شريعة lutubo yele umate bisurati lmaarij aya 43 yuti talaw le يخرجون من الأجداد سراعا من الأجداد سراعا كأنهم إلى أبي جمعة يلا فلا خاشعة خاشعة أبصارهم يرهقون ذلا وقد كانوا بعهد رجعنا ذلك يومهم الذي كانوا يوعدون الله أكبر بارك الله فيك إخوانا يوجد لدى آية سورة ياسين أكمل فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ينسلون بمعنى يخرجون إلى ربهم يدوسوا يوم لا ومسرة معارج أكوا يخرجون من الأجداث ما توفي من كبر ما سراء ونجو نجو أولي كأنهم إلى نصب يوفدون دابن أكنه أمين ami tɔka amarule ma ŋmɛrɛ wolo ma ma dagali ka kada ne wo ma mɛ raa ma yobu ma gbala ŋmo wule ko ne nana rabi do ma di fɛsi kɛnɛ nana dago mi kɔntiri ŋo ɛni nigeria dɛ ɛni kenya dɛ burkina faso dɛ ɛni ghana dɛ ɛni togo dɛ ɛni ɔkpa ma ko ma ɔyɔ ni yɛ one two bẹ́rẹ̀ ule bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ kùmàdí góòlù kàdáni kuma gẹ́nẹ́ ti àwọn ẹ̀dọ́gba ọlùlé lẹ mẹ́rin olùlé kàmúnà ara fẹ́ kẹ́bẹ̀ nínú ìlú náà ilẹ̀ lóṣù bí yìí òkè bò lóṣù bí yìí òkè. mẹ́rin ọjọ́ kamọ́nà akwane iwo yi lẹ́yìn ọyí lẹ́kàdìrì akọ́ ọmọ yá kọ́ àgbòrò mùnáfíkà díìnì àpapòkùlù àpè ìpè lábẹ́lábẹ́lábẹ́lá àtàpà tóbi àtàpà yọwọ́ èyí àtàpà tìbéwú kí ó ń yẹ ẹnìkejì ọ̀lẹ́wọ̀n sọ yí ilé papọ̀ ọyẹ lẹ yà kọ́ ọmọ yà pa àlà ọ̀hún yà ká ike. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون قالوا ابقى بكافر ما يكا olólòlòlò òǹdíjì àtọ̀ pọ̀ do qualo um pouco de bem uma uma do como do qualo ou do yo como do mola não me é e, negito para uma mola um tá me só forma por hoje não vou nem ele me dire ele me só dia mas é mais ele mas ele por um é o yo na só yo é a lá é é dia dia para lá eu é o da o yo é um beijo dia dia para lá o qualo na mumuda yá wẹ̀lẹ̀ náà ó lọ àtúgbò ìmọ̀ọ́ ìmọ̀ọ́ dáhùn mọ́nbà àtànámi mẹ́rọ̀kọ́dìnà ẹnì wọn kó wa dájú pé kó ọ̀nà gàtí wa dẹ́ láìlà ìlọ́lọ́ àyà yìí ìdíná sáyẹn ti dé mi ìnáná yàtú lóògùn kúrò hàn ẹlòmí akọjẹ tẹfsiru alukur'an ìyájú kọjẹ hadiza níbi ìmọ̀jẹ̀nẹ kó òǹkúra ìmọ̀jẹ̀lọ pé abẹ́sìtì yága àyága rẹ̀ yìí máa jẹ́nà mọ́lẹ̀ abapàtàpàpà yága rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ìrẹ́ dùn wẹ́rẹ́ ìmọ̀jẹ̀lẹ̀ máa tó tọ́kọ̀ ọlọ́mọdún kò máa ọ̀kà pété bẹ́ẹ̀ máa ń rán adé nìmọ̀ èyí kẹ́bẹ̀rẹ̀ àkànyàjẹ̀ baka kanya di roji amma ya ki hadu maka kanya di roji ta kuda ya bukata kanya ta kula dini ki kota ki amma ya lema ya na me ma do ki al mundiya amma ya yo ne ya du baka ya di roji ta to da me ti ba yo temeje ijade roji gbogbo anibi ẹni ọtọgbawa sọlọ lọhùn alẹ yìí wọn يعني لولا أن تدافنوا موتاكم أو إما تتلوم فقاموا كم الجنرا لأريكم أمامكم أموركم بيد الله يوم يدلوا جيبا ما جمع من تبعهم فليما تدلوا مما نجم تدوبا أو كم تدوب كم مدين ما هو بيجوا òkú ọjọ́ ẹ̀ṣọ́ ló kú kíṣẹ́ òun máa bí ìdíje àná àti kíbi sínú àti ìwé. Àníbi ilé kàdọ́ mọ́ yá ni wọ̀lẹ̀ tàkùrùjúnà ilẹ̀ tó àdá wọ̀lá ìmẹ̀má dùn tẹ́tẹ̀ owó líle. Tàkùrùjúnà ilẹ̀ lọ́ àkọ́gbù lọ́jọ́ àtànà tí gbégbélé wọn yọ mẹ̀mbà ní kéyìn alẹ̀ fọ́ ọmọ yàmẹ́ mẹ̀mbà ní kéyìn ní ìdádìí mẹ́mọ́ nígbà yí o yálẹ̀ sàkàlẹ̀ lọ́ra ni yìí jẹ́ òkú yẹ o mẹ́ o ní akànyàmídé hù. wọ́n máa bọ̀ ìtum abẹ́dà mẹ́mọ́ bọ̀ yín àyín gbégbé rẹ̀ ní ojú òkú mẹ́ kìkẹ́ dọ́ọ̀hún pa kànyà mẹ́mọ́ yẹun kéwù lábàánú. mẹ́mọ́ yí o ní ìnáni ẹni awẹ́ o ìmọ̀mọ́ra ihun dúdàbí atọ́ ikebere kodo ajamu ikebere upirima ikeri yo yeye koyo awoi iya de ito payo la mari ko yo la mari de ame jo bibi ape bibi una bibi aika bibi makoyo ne yoji jagomo mesi balu le yoji amano ne bal jamu na bu ne mari de yali ngoku kakanya le tuku da ba tu ele tuku mita ka relabi baka mi de ko ijana yewu ngo mele ju mele ele bi a ko le mamu ma ja home ko na ba ju ama kanya ju ne bi o ju e eh, aya ka won bi ju ba ba ju ka afira anya ka bi ma ba fa ka bona da ju ko ho يا ويلنا من بعثنا من مرقدنا أتوب وأيوة أنا وقوة دوبان أولوة مكتبية أولو شو تأمريا كيارين يوجوكو كاكاي أبيلك ما يتوابي كوانا كيابين أولو كمان أولو أيضا بتوكلا هذا وادي قراني وما لا تواجه مدو بيروه àmọ́ ayé àwọn owó kàkà jaba ní òjì ní àjaba ihò ìdílé àwọn ojú ọkọlá fìrà àwọn àpapọ̀ anáàrù ìrọ̀lúùnà àlẹ́ mayọ̀dúwà. النار يعرضون عليها غدوا وعشيا نعم ويوم تقوم الساعة أدخلوا آل أشد العذاب àwọn aka àwọn àkébìrì àwọn nàfà mọ̀ ìyàwó àmà níbi musa sọ̀la wọ́n mọ̀ bàtà dùn wọ́n mọ̀ èèmọ̀ ń dàtúrì tó dẹ́wọ̀n anáàrú ìrọ̀rọ̀gún náà àlẹ́ ha gbọdọ̀ àṣìyà wọ́n náà máa gbọ́mọ́ ní bí wọ́n abẹ́jú dàgbà yẹn lù kí àwọn òyì tòdùdú tá a nẹ́wò máa ya ẹrí báyìí wọ́n yóò máa tẹ̀kọ́ ohun sá àtò ọjọ́ màá ìgbà wá ìpanu ọjọ́ da na dágo ọyẹ rẹ ọjọ́ àdọ́dà náà mímọ́lẹ̀ ẹ̀kọ́ adẹ́kulu àlà fìràwọn àṣẹ́bìrì àdá za àpapọ̀ mẹ́kọ́ máa gbogbo.

rọ́mà kó wọ ẹni tó tó ọba máa tọ ẹ bá ẹni ẹ̀dùn ló ń gbogbo àdàgídẹ́ ìrùmọ̀ orí sáré wu ẹ má mọ̀ ní ẹ̀kọ́jẹ́ wẹ̀bí ọmọ àtẹ́ ọmọ ẹ̀kọ́ la yìí máa wá dé nílé ẹ̀rù yàmọ́ ẹgbẹ́ ọ̀la tó dọ̀dọ̀ la ìyàdó wa bá yọ yìí ẹ bá mọ̀ náà ká mọ̀ náà yìí ti mú bàbá yẹn tó mọ̀ ìṣẹ̀lẹ̀ dàgbà aboki akwai wani mai bala ma sabu lalatin man ba asana min marqadina hada ma wa'ada ar-rahman wa saddaqa al-mursalun wani kama bene ko akwai muwuluwa yana yiwuwa olugbe duwa muwuluwa de ita gaba ana gida da ba ko oluwa le afarikon falo lai una na tẹ̀lẹ̀tẹ̀ sọjọ́ la yẹn tán lọ́jọ́ ń pèlè balabala ń dàgbò kí finalize tán ẹ̀mí balabala kò lé ìdí àti ìgbà máa fa ìrẹ́sì ìdìbí yóò kẹta ọ̀ọ́ta máa wù ìgbà yóò ti dálá ìgbé máa wá kàmọ́nà fún pákó àgbàdo ẹ̀fún àmúnẹ̀lẹ́fún ìgbà yóò ti dálá màá dábàá yóò di tọ̀fẹ́ǹtì. màmá ìjàmbádu kó èrò yìí ọdọ ọdún dúró máa dàgbà máa yàgò ìbà yóò ti sára rẹ wa àbótó mi lérò yìí màmá ìjàmbádu kò má tó rùmọ́ lẹ̀. èmi kò ní balabala abájọ ilẹ̀ ta. màmá kò lọ balabala balabala máa ń yí. dókítà tìrì tẹ̀sẹ̀ ń dúró kìtì kùránì báyà kùránì àtòyè ẹ̀ma ayé àwọn ilé dáradára bí àdéhùn òbí àmì sẹ́yìn yìí dáradára ní ẹni fi rọ ọ̀kẹ́dọ̀ ọ̀kọ́ ọ̀gbẹ́ ìwúṣà náà ọ̀ dárí. àpò ìgbà ìgbà wa kàmú ní kú pé kàmú ní dájì òwe lẹ́mọ̀ àjábá yóò di sọ̀fẹ́n. òwe lẹ́mọ̀ ọdún àtàkọ́yà ní mẹ́lẹ́ni mọ́lùkọ́lù yọ ọ̀rọ̀ yẹn náà wọ́n ga a nganye dole kuwa malaiku dole kuwa maljannu dole kuwa melayu ko ya aliyu yamdu ina du ki de yu o le yan le yo odo e ojo na abe ko odo e di alo le re o agbade o yo e jewu todu amo yo e di àwọn to e na di ọyọ yà wọn ẹ̀rẹ̀ mi báwọn àníkè náà wọ ẹlẹ́dá تعرج الملائكة والروح إليه تعرج الملائكة والروح إليه من يوم كان مقداره في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر àwọn àfààní ọlọ́ọ̀nà tẹmdùkẹ́bọ́ kọ yéèdì àwọn ẹlẹ́mí mẹ́rin yóò mì kẹ́rin mi kọ́dá rohó kọ̀ǹpínà alifasani èyíkè ẹmdùkẹ́bọ́ kọ yóò ẹlẹ́mí kẹ̀dẹ̀ dídé kọ́ yóò ẹlẹ́mí ọ̀dọ́ kà ọ̀dọ́ ẹ̀kẹ́jì ọ̀dọ́ ẹ̀kẹta gbogbo ọ̀dọ́ fífíye alifiko kọ̀ǹpínà alifiko bẹ̀kẹ́ kọ̀ǹpínà sẹ́nẹ̀tì fifty thousand years ọjọ́ èdè àwọn ẹlẹ́mí òun awẹ́kọ̀kọ̀ ọjọ́ kàyọ̀ ọjọ́ rẹ̀. ọjọ́ èdè àwọn ayé òdì à. ويوم عند ربك كألف سنة مما تعدون ọjọ́ ni àwọn ọjọ́ ìròyìn àìrògbòkọ ọjọ́ tẹ́kọ̀ọ́ léwu ìròyìn àìròjálè ọjọ́ kan ọjọ́ kayọ̀ yálẹ̀ lẹ́ bọ́yé bí àwọn ilé mi ìdámọ́ ọdọ́ alìsẹ̀lẹ́dìn ọdọ́ òdúgbòkà ọdọ́ one thousand years one thousand years kàákà lókè mi ọjọ́ kan yálẹ̀ wọ lọ́dọ̀. وإن يوما عند ربك كألف سنة عند ربك أبو يا سنة قل إذا هو يقال always one hundred and fifty thousand years compared to ọ̀yẹ́gì àwọn ìrìnlẹ̀ yìí. tọ́ ọ̀lẹ́gà kalẹ̀ bó dé ní ìgbélé ṣàbẹ̀rọ ayé rẹ̀. máa bẹ́ẹ̀ náà nà pàtẹ́yìn àgbàdé ìgbà máa fọ́ akamọ́nà fún kámọ́dàbí ìgbà mọ́nà kámọ́nà kí dání ọ̀dọ́ ọ̀gbọ̀n mi ọdọ́gbọ̀n méjìlá àjábá ìwò yìí máa ó jẹun máa ó sọ fẹ́ẹ̀n máa wọ́n náà jábá ẹ̀tọ́ wọ́n náà jábá lẹ́yìn gbogbo màtíkà dàjábá wọn máa ìmọ̀ bọ̀rọ̀ kọ́ ọ́ la máa bọ̀ ìbáyìí máa ń yá wọn fi sáláyé. ayé èdè akọlà gidẹ ẹdí ẹdí alótẹ́bi sọ́rọ́ tó sọ́mọ̀ òtítà láwọn kájọ́ wọlé sọ́rọ́ tó rọ́ ọ̀fẹ́. ونفق في الزور فصعق من في السماوات فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ ثم نفخ فيه أخرى فإذا هم قيام يوم máa ìgbà yẹn ẹjọ́ tuntun fa àbódógidó yálè e ma máa lè kó ana ànẹ̀tẹ́ gbaa gbogbo atọ́jọ́ múnà wọn tún mà nùfẹ́ kàfí ìhì ọkọ̀rọ̀ máa ń ìgbà múnà wọn fàgẹ̀ fẹ́ ìgbà ọ̀hún kí a mú yàn rò ẹ̀rẹ́ múnà máa kọ́ àná yóò yí máa méjì kó jọ ejú máa mú tíjọ abá ìta ìka yàtí nǹkan tó kọ́ lẹ́ lẹ́ ẹ̀wù yà nyà kọ̀dọ̀ yẹlẹ̀ dàbà gèwé fi sọ̀rọ̀ وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب ونقول أن كده يعني فانا كفانا يوجو todo ana yake da matiyo wu ana yake matidisco ana yake matibilia kolo kolo kolo ana yake da ma yoko yoko mabiomola na mama ne wai mama na ya fe duwa aw yɛlɛ anya dɔ la tɔ dɔ da anya ye o ka walima lɛ ko o sɔfa a k'a k'a ya malɛ kosɛ tɔ bɔ ba an ne ma kparo an ne y'o minɛ kuma duwa bi dɛ taa isihu ba wa a sɔrɔ kɔtɛ y'a fa ne bufa ne y'o jɔ la ووضع الكتاب ما متكتا كان نيجوك ما يأتي شريعة من وقضي بينهم بالحق او يلا تلوك ما يأتي شريعة بدأوا شريعة يبقى السياء كما دقوبونا أنهم فريق في الجنة وفريق في السعير ولا يدي رؤيو آه كابو كم داتنا لبيلالو الكسرية هذا أم بينهم كثيرا ربنا تدل قياس ما ينظرون إلا صيحة واحدة تأخذهم تأخذهم وهم يقسمون ولا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في السور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا ẹgbẹ́ máa dá yí pé ó yìí lẹ̀ ọmọ akáàbírí ìyàpọ̀ ànàpákú gbòòrò ó ẹnà mẹ́mbà ẹgbẹ́ náà mi mẹ́rọ kọ́dí lẹ́ ẹnà mọ́ kó wa pé olúwa yìí kàyà lólu kí o yẹlẹ̀ kọ́lá jẹ̀gbọ́ ọ̀là kàyànkàdé ìdíjú tó gbogbo gbogbo ọjọ́ kàmídà máa dé òyì gbogbo dákọjọ́ dẹ̀ bọ́ ọ̀la wa ìgbàgbà mẹ́rin ìgbàgbọ́ ẹ̀kú. ngama mama lolo edai namba asana min narqadina takamala kwa kama kai kumala me hadha ma wa'ada arrahman iri to promise ya allah huwa rahman de en ko yo promise ojo le mo wani ni me me ko ko su ma ya kuma daji pe hoji ojo le mo wani ni ko sada ko mursalun o baba mo nu ja ida fiaka ọlá ìmọ̀ akẹ́gbàgbà yìí lẹ́gbàgbọ́ lọ́lẹ́ àtẹ́mẹ́ni ya ụmụ kó agbájú pa ni àwọn ya ó mbafe yẹn bàfẹ́ máa yà ó táwọn. Èkè káàbìrì ayé ká dẹ́. Nǹkan إن كانت إلا واحدة náà àmì ìdí òkùnmọ̀ ẹ̀kọ́ tó kọ́ lé ilé ọlọ́run tó kọ́ lọ́ máa ní ọmọ kọ́mpẹ́nì àmì civil engineer fami construction company yébílé bílé é pàkúmọ̀ nílẹ̀ é kájàpọ̀ ó máa dùn ìrọ̀múnà wá máa dáná múnà ánádàtánà to yɛli tane kuma mu ka ko tudu ma ka ne ke te ko tane to yɛli ma ka ame ŋi do wɛkɛ gbɔ la yi ame construction company ama ya do kɔle mo ma ti jɛ ɔ ama la ko ni construction company ya ma ma la ko kí ɛ ma kɔla ne ba kpó emu kapo sáàkùnmọ́ àwọn dàbí dánù múnà wá ẹ̀hẹ́ ìkọ́lé ilé ìkọ́lé ìjà tabalẹ̀ o ń gbé ẹ̀rọ tabalẹ̀ ń gbé ọjọ́ à ń dànù ìkákò kúmà dànù múnà wá kọ̀mọ́ẹ̀dì ọjọ́ ohun àtúkọ́rọ̀ rẹ̀ kakó ń kẹ́ẹ̀nẹ̀ ìṣẹ̀ǹdún ìṣègbọ́jọ́ ti dé ilé ìṣọ̀ ìhàtàn wà ìdẹ̀tàn. kọmándu ká ìrọjọ́ kì ná ẹrù mú ká ìtàpamẹ́ ó yálẹ̀ mú kákó ọ̀nà mú kákó ọ̀nà yìí o gbẹ́lẹ́gẹ́dẹ́ nìgbà yà tánà bẹ́ orúkọ múná dúbí yóò yìí ikọ̀ ojú àìsẹ́ máa ti ń máa yọgbẹ́ ẹ̀dẹ̀ ẹ̀yẹ yóò dẹ̀dẹ̀ mo ní gbẹ̀gbẹ́ díẹ̀ èyí máa ro yìí jọ fẹ́ dẹ̀ bá a. ẹni tí ìṣúrẹ́tù náà di àdì àyà thirteen báyìí àyà fourteen aláwọ̀ ni ìnáma ní àjẹjọrẹ tó ń wà ẹ̀dá. ìnáma ní àjẹjọrẹ tó ń wà ẹ̀dá. فإذا هم فإذا هم nàró yíyọ ọgbọ́ yọ oyelẹ́kọ aya ya ṣe yẹ fari hafi ẹnna yìí sura yọ gánà mọ yẹ jẹjẹrẹtù ẹ sàkọlù jẹjẹrẹtù bá ẹ fari hafi kẹlẹ mẹta ni mo ta wà nípa àmì wẹ́ẹ̀dì méjì mà ka ní sẹ́dọ̀ kékeré jòun rẹ tó dẹ̀ mí ni màtàlú kí sí màtí kọ́lá ma ọ̀ màtí la ma dẹ̀ lẹ̀ tabali tabali kẹ yí ka ní bí sọ̀kẹ́ jòun. Uka kéé délé àyà. فإذا هم بالساهرة أي يومنا أن دعوا لهم ساهرة وتساهرة ojú kùtà kàṣẹ palestine ọmọlẹ ẹnẹdú anya yọlá wí ọmọlẹ ẹwọjọ anya sẹsẹrẹ amúnapá kó jákàdúró. ọjọ́ yẹ ká dé gòkè àgbègbè yìí lé ọjọ́ ká kà ẹ́ mọ̀ lẹ́yìn ọjọ́ yìí lẹ takọjọ bí sanu sẹ̀ríà ọ òbí kọjọ sẹ̀ríà tí wọ́n mú nípa kó bẹ́ẹ̀ bọ̀ yà á kúra kó akọ gbóòó mọ́ni hàn ẹ̀lẹ́gbẹ̀dẹ́ lẹ́yìn ọdún sọ̀rọ̀ ìrọ̀tẹ̀ ìlẹ́ ọ̀sán ọlọ́sàkàdé ń adé amengumba tipako tekijia inu ekadukozomia tegeji yangatiti inauduni jakojo kapo au bebajakade kakojo yajenga malabuki ako yata فاليوم لا تظلم اليوم لا تظلم نفس شيئا pé ọjọ́ yìí ní ní èké wọn láàtọ́ fúnlẹ̀ múnafúnrò ṣe à máa sọ̀rọ̀ ìjó aláṣẹ hmm. ẹn tó kẹsí mi ní ẹnkẹtẹ ọ̀rẹ́ pẹ̀pẹ́ ìhìnrẹ̀ lọ́mọ òrà tó kẹdé yíyọ tó ẹnkẹ mẹ́rẹ̀ wọn lọ pé ìhìnrẹ̀ dẹ́ on the contrary ẹni kí n nà ń dẹ̀ yàn mí náà ní ìtúkú ìhìnrẹ̀ ọjọ́ ayé ọ̀dọ̀rọ̀ mẹ́yàn lẹ́bàá ìyọ̀wọ́ yíyún ìyọ̀wọ́ yíyún ló mọ̀ ti fúláì ẹtí ní mọ̀ bí ọ̀la ẹlẹ́dẹ̀ àyà fọ́ọ̀tì ibi tó rẹ̀ tó lù sáà. إن الله لا يظلم مثقال ذرة إن الله لا يظلم مثقال ذرة وإن كان وإن تك حسنة يضاعفها وإن حسنة يضاعفها ويؤتي من لدنه أجر من لدنه ويؤتي من لدنه أجر عظيما ọjọ́ àbíta láti kàrà bẹ́ẹ̀ lórí kó a sábẹ́ ní àkáyà tó rọ́tò yà sí ń pẹ̀lú ọmọdé àti ìlànà tó ṣe é á èyí ni máa ṣẹlẹ̀ bí wàhálà ti ní kó wàdà tó ṣe lọ́wọ́ná máa rò mọ́ ọmọ ní ilẹ̀ mẹ́gbọ́n tó ń ta ọmọ ló ń tẹ̀lé ọmọ ẹ̀dọ́ ọmọ ẹ̀ṣẹ̀ kó. ẹ̀yẹ́dẹ̀ tó bókè tẹ̀lé ẹ̀nà máa tọ́ fún mi máa. àmọ́ mo fẹ́ ọjọ́ tó náà láti fi abẹ́ mọ́ọ́dọ́gbé the smallest particle of element zera aláti fi yá títí àmì yìí ti àbẹ̀rẹ̀ náà yóò dókò aláti fi yá abẹ́ yóò kàfé yóò là aláti fi yá ọ̀gẹ́lẹ́ ọjọ́ ìjọba kàràkàrà tó fi bẹ̀rẹ̀ wọ́n fi hàn ọ̀gẹ́lẹ́ ẹ̀dẹ́nà kì máa tẹ́lẹ̀ mọ́ àmúlò tí ọ̀sá kàdà wọn ni. amma ko na wila gida wata ha wani suku hasanatu o ebe mi ṣe àdùkú náà mú tẹ́lẹ̀ ìhun nìjọ ọ̀tẹ̀ bá kí iná ọgbọ́n ọjọ́ bá kì máa mẹ́yìn òun lẹ́nu parí ẹni bá abọ́jú àlè gbẹ́yìn ọlẹ ẹnìkì nìjẹ́ náà ọjọ tẹ ẹnìkì tẹ̀lé náà ọjọ tó ní yìí hàn yóò lọ hàn ọjọ yà onye lana dɔ ewu n'ɛŋɛ ɔnu nɛ dabɔgɔ kɛnɛ kame ma dɔ mi wo hidza ya hɛ yɔ he mɛ hɛ ikudi ŋmɔŋ ma yɛrɛ hã do ti agba do yɛ do tɛ mi nɛ kɔ adi akɔtu yɔ dza ŋu iye mo yi ide ide wo ya wele kí ŋgbɛ o ọmọ bi. jìbìdẹ́ ìmọ̀nà jẹ́ngẹ̀yàn iye mọ̀nà jẹ́ngẹ̀yàn ọjọ́ múnà ibi ọmọ mẹ́ẹ̀lẹ̀ ẹ̀wọ̀n ní ń dàdàgbà yà ewo akátá àkàtà dákò dàmù àmọ́ máa ń pàmò yóò máa ló tẹ̀ wú èdè ọdọ́ mẹ́ẹ̀tẹ́ ẹ̀lẹ̀ kí ọdọ́ mẹ́ẹ̀dì ẹ̀yọ yìí àmọ́ mò ń pàmò máa pàmò yóò mọ́kòló pàyàn ọ̀rọ̀ ewo ìyẹ̀yẹ̀ hẹ́ yóò ré màdẹ́dá ń kọjẹ́lẹ̀ gbẹ̀ǹkẹ́wọ́lẹ́dàjọ́ abájọ yìí alẹ́ yẹ́ ni mo dukọ́ lẹ́yìn yóò fẹ́ ne du mẹ́ ṣe kì má ń kpọ́ bí ẹ bá yẹ ẹdíẹ́ nẹ bá yẹ ó dé ẹdíẹ́ gàdé bá ọbẹ̀ lọ ń ga dé yúté ń ga dé yẹn nẹ ga dé yẹn nà ó dé yẹn nà ó dé yẹn nà ó ó nu bẹ̀ ní ẹlẹ́ máa mo dùn wọ́n yìí nígbà tó yẹ rẹ́ àti ẹ̀sùn ọ̀gá tó kọ́ lé kẹ́ dẹ́ yìí kọ́ lé ọ̀sìtì wọn tó nẹ́ dẹ́ ní mo dẹ̀ yìí wọn akọ amani mu de yi kekele ɔkɔlɔ yi le bi ha alu kɛse lɛ ɔbɛlɛ mɔdu atɔnɔ tɛ eye tu ba se yi kpalu me lɛ dugu ayi ayi ase yɛ ni nama la yabili mu la tuzulɛ mu nafun se yi ha fɔli yɔ ma la tuzulɛ mu nafun se yi ha èmi ni má dà láti ọlá dúró èsì ìyá madukẹrẹ fóònù ẹ̀yàn bíi nẹ́ẹ̀kì mamọ́ ọdún tí wọ́n pẹ̀lú mání gọ́dún fàdà ni. ebi ti máa tẹnu kó máa abe dáadó pẹ̀lú babo na abẹ́jú ngòngòlò bàbá òkè yóò abẹ́kó bàbá ọlọ́pọ̀ abẹ́kátọ́ gbọ́n rabaraba ọkọ̀ pọ̀ sí akelewu akè french akọmúnàmúnẹ̀ kàmúnà asókòhun gbàgbẹ́ nọ nọgẹ́lẹ́m يضعفها وفي رواية القراءة يضعفها ويقتل لدنه يبقون بتيولي يقينه أكتا كتاي ويقتل لدنه أجر عظيما يعود رمي ويجيك بيوم كتوزو ورمي يوك بكوك بكو رفالي ẹnẹdókè akakẹ sọjà dínà níbi muhammadu ẹnà ọfẹdọrẹ yẹ. emati karatu nene digi adi yure ene fedo ede ene di ake ama dini islam agbake watu omelu kwa na igbu imo kwa na etonu kwa ma ngigbo kwa na etonu kwa ma ma wo doyi ne gbogbo gi akulo omelu doyi ne gbogbo gi atoko yo mata yo yo gbogbo akola mo la ti be yo memele doyi dama ko ene fedo ede agba karate gire ati na agba ko re ngo ma ma yo orone ma wo na imu ma se bo na ma ma mo na do papi o ti o yewu ma se ro no bele ma mo mo no bele du do puta iwo ri oko ne ma se ra yan ya yan ya nko ko ki ta o ajo ka te le te gini me indo ka te ka ke pa ma ri o bele e mo ka ti ka e ji jira le o bele o ya ba wa da uwe akpa ụka agori uwe imeala ụka agori enenata igbesi ọjọ ka egbe wahịọla mekpọla ka agbọkwa ihe dị ama ọtọ ka atụ akpọchi ekara atụ madụmụ madụ abụbulu kàbó gbogbo ladumọ màdù mẹkọ kàdù aláwọ nàkọjọ gbìlìgbìlìgbìlì odù wàrẹ arẹ̀lá lọ́ àmà kọ́tọ́ karatu bọ́gẹ́lẹ̀ yìí mo kọ́ kàtọ́ kọ́ kàtọ́ kẹ́lẹ́ yìí mọ́ àtùkọ́ àwọn kọ́ kàtọ́ bó kàtọ́ bó lẹ́jọ́ bìrìbìrì mọ́ àyà ta ní ìgbà àwọn àbó bó lẹ́jọ́ yìí. tọ́ karatu yìí egidẹ́ yìí náwó ti dá la. ikide ya kokolo yamen ama ya idu kase kubi awa kokolo yamen bitere bitere bo do apo aye kanya tuya lo janka la oto no wa abeki munda mumwa lijana abu roma de abojo ali pama abu roma lijana de ile nganya bo ile ile tumia de ya musamman bo ijalrata na atukɔlɔ yɔ mɛmɛlɛ alamɛmɔ aduki ama atukɔlɔ yɔ mɛmɛlɛ mana ama dɔ ɔlòwe ɔkadukɔ adɔ ɔlòwe ọrụ wọn kadé wọn mani mana akpa dɔ ɔlòwe wọn bibi mɔ kɛ kakpabi alo e ka ọjọ́ ìjọ wọn kádé ògbọ́ ọ̀gẹ́lẹ̀ ní mọ̀nà àmàlẹ́ ọ̀gẹ́lẹ̀ bí àmáyà yẹn rí ẹ̀mọ̀ rẹ̀ ànàna ẹjọ́ wọn kápú kóhùn ní mọ̀nà jẹun ìmíhàn lè kàdé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu. nínú méjì kó tọ̀ tap سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جميعا جميعا قلنا وضع جميعا جميعا وفي ما تنظر أخوك وفي تنزيل الجواب إليه كل يوم يوم يوم يوم ما تنسي كرتين ما تفوت أفوتا آمين آمين ìmọ̀ ọkùnrin jẹ́ àwọn ènìyàn lọ́wọ́ àtọ́kọ́ àwọn ènìyàn jẹ́ ìmọ̀ ọkùnrin ọ̀gá àbọ̀ àlọ́ ọ̀la ẹ̀wọ̀ ọ̀gá àti ọmọ màá